بين ومن خواصها أيضا أنه يحرم استقبالها واستدبارها عند قضاء الحاجة دون سائر بقاء الأرض إيوالجو كادو جوكا كعبة كادو جوكا مكة أبي كاكو في مكة نيغوة تافين سيغوة كاكو جوكا كاكو يسي إيوالجو ilé ìjẹ́ ti Mẹ́kà nìkan yàtọ̀ sí Lumi. subhanallah ìlú tó ṣe pé wàá máa wá bo lọ́wà kó tó di pé olóṣò yàgbẹ́ torí kọ́ ọmọ bá kọjú sí àbí torí kọ́ ọmọ bá kọyìn sí a ìlú tó ga jù nínú gbogbo àgbáńlá yìí eléyìí ò sí fún lómi yàtọ̀ sí Mẹ́kà ọba àyàgbẹ́ kọ́ kọjú sí New York nítorí wọ́ọ́ ló ṣe kó sì yàgbẹ́ kọ́ kọyìn sí Paris nítorí wù ọ lọ sí ẹnìkan ní bọ́ wí. ṣùgbọ́n mẹ́tìrà wàá máa sọ agbọn ibi tó wà kó tó di kó lóṣù ọ gbọ́dọ̀ kọjú sí mẹ́kà lẹ́ni tí ń yàgbẹ́ ó sì gbọ́dọ̀ kọyìn sí mẹ́kà lẹ́ni tí ń yàgbẹ́. mọ́kànjú sí lẹ́ni tí ń yàgbẹ́ àtàwọn kò ń wá ẹ̀yin ti mọ̀ pé ogun tí ọba yàgbẹ́ yọ̀ bọ̀ sókòtò èèyàn wá bọ́ sókòtò kó dojú ìdí rẹ̀ kọ káàbà kó dojú ìdí rẹ̀ kọ alkibla lásìkò tí ń yàgbẹ́ àmì àìlẹ́kọ̀ọ́ pátápátá gbáà ni àmì àmì kéèyàn lẹ́kọ̀ọ́ pátápátá gbáà onígbọ́dẹ́ pé ńgbà tó wá fẹ́ yàgbẹ́ ọkọ̀ tó sì kibla èwo wá lo fílẹ̀ fúnnu rẹ̀ lọ́ba kí ọ̀rùn bolótùn akọ̀ tó sì má bẹ́ẹ̀ kọ́kọ́ yín sí i àmì àìlẹ́kọ̀ọ́ náà ni ọwọ́ akọ́yìn ti ọkọ̀ gbẹ́ rẹ sí kíbla subhanallah á òfin tó de mẹ́ka ọkọ̀ ó ti tọ́ka sí pé ìlú yẹn ní tó ga nínú gbogbo olùlé ayé. àìmọ́ mi náà kọ́ ìrọ̀ àfihàn ọ̀wọ́ wọn á ní èyí tó tẹ̀wọ̀n tó gúnrégé jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ onígbé kò sí ìyàtọ̀ láàrin mọ́tòdúkọ mọ́kànyìn sí i níbikíbi tó bá wà kò bá jó ní gbáńsáńsá kò bá sì jẹnu ilé tí wọn kọ lọ́dọ̀ táwọn èyí tó tẹwọn olùkọ́ ọgbọ́dọ̀ kọjú sí oṣù gbọ́dọ̀ kọ̀yìn sí níbikíbi tó bá ti fẹ́ lóṣù sí gbàtẹ kò bá jó ní gbáyàwó lọwà àbí inú ilé gbàtẹ lọba wà wọ́n sì ní gbogbo àwọn ẹ̀rí èyí apá kan nínú àwọn olùmọ̀ tó ń mú wa láti fi ṣe ìyàtọ̀ láàrin òde gbáyàwó àti ilé ìgbọ̀nsẹ̀ pé kò burú alèkọ́jú sí alèkọ́yìn sí tó bá gbénu ilé ìgbọ̀nsẹ̀ lára wà àbí tó kiri bá yí nípo níbi tá a ti lóṣù yàtọ̀ sí tó bá yẹ kó di gbáyàwó lọ́ni gbogbo ẹ̀ pátá wọ́n ní kò kàn mẹ́ lọ́dọ̀ táwọn àti pé ẹ̀rí mélòó lé ní mẹ́wàá ọ̀nfẹ́ fáwọn lórí pé kò sí ìyàtọ̀ láàrin wọn ètò sí sáyé bí láti tẹ̀kọ́ sí wẹ́wẹ́ rẹ̀. eléyìí jẹ́ ohun tí ìlọ́mù nù fẹ́yẹ̀ tí wọ́n a ti sàlàyé eléyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nípa bulugul maram nípa pé sáré kọjú sí i nígbà tá a fẹ́ ṣègbàtẹ̀ nígbà tá a bá wà ní àyè ibi tó kiri ti yí àbí ibi tó kiri ti wa síbi ìta sàlẹ́sà mẹ́yẹn onígbé insha Allah ètò dọ́gba jù onígbé kò sábúrú nínú kó kọ́ sísè àkébìlà àbí kó kọ́ yẹn sí tó bá ti kó kìí máa bẹ̀ láàrin rẹ̀ síbi ká àkébìlà wa. gẹ́gẹ́ bí wọ́n nínú hadith àbí Ayyub al-Ansari àwọn ìgbà wọ̀rọ̀ púpọ̀ náà wà táwọn náà tún kí eléyìí lẹ́yìn tí wọ́n ń tọ́ka sí pé tí nǹkan kan bá ti ń bẹ láàrin rẹ̀ sáà kíbla kò burú gẹ́gẹ́ bí ìgbàwọ́rọ̀ tó aláṣẹ ọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma àtàwọn ìgbàwọ́rọ̀ mi gbogbo wọn ń ṣàfihàn ló ti ṣe jẹ́ pé kíkọ̀ tí wọ́n kọ̀ fún ni ó ní í ti pẹ̀lú pé tá a ti lóṣù tá a ti ń ṣègbọ̀nsẹ̀ àbí bí tá a ti bẹ̀rẹ̀ tá a ti ń tọ̀ ọdí òde gbáyàwó ni tí nǹkan kan ọ̀dẹ́gàgà àbí tí nǹkan kan ò dí ẹ̀yìn wá sáà kébìlà eléyìí ó lè da àtàlẹ́tà àwọn ẹ̀rí tó ti pọ̀ wọ́n kí òun náà lẹ́yìn nígbà tó ti pé ìyapa ti ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ìyàtọ̀ ti ń bẹ láàrin ká dojú kọ àbí ká kọ̀yìn sí ọ̀pọ̀ ojú ọ̀rọ̀ bíi oríṣi mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ sòṣùgbọ́n oníkálukú nínú ẹni tó sọ̀rọ̀ oríṣi kọ̀ọ̀kan ẹ̀rí kan lọ náà ẹni tó fi di tiẹ̀ mú torí di eléyìí báyìí ẹni tó sọ pé kò sí ìyàtọ̀ láàrin òde gbáyàwó àti ibi tí ògiri ti ń bẹ láàrin ẹni sáà òkúńdùlà èyí tó le nínú tí àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ ń tọ́ka sí jù ìlànà jù ẹni tó ti sọ pé àgọ́dọ̀ síbẹ̀ lóde gbáyàwó kò gbóló ká síbẹ̀ níbi tí gàgà kan bá ti ń bẹ láàrin wàtá òkèbílà ẹ̀rí tọ́là làwọn ti mú ẹnì kíní kejì wọn èyí tẹ̀yìn wá sì dì mú kọ́dà ẹnì kíní kejì kẹta kẹrin títí lórí ẹ̀kẹjọ kí máa olùmọ̀ ti ṣe mú wa. so èyíkéyìí tẹ̀yìn wá sì mú bẹ́ẹ̀ tí bá ti jẹ́ kó lẹ́yìn náà tó ṣe yí pé ó ṣe é lórí tó wí pọ̀tọ́kẹ́ ní tó bá takò ọkàn lábùkù nítorí pé àwọn àlùmọ̀sáàlì ló fara yíyá mọ̀sáàlì ló bá níyà àwọn tó bá ti dẹ́nu lọ́k àwọn kan tó ti kó séèsì kórìkò ti ṣe wí ó ti séèsì kọ́mọ ìwò ti ṣe wí. òfin àwọn abáyé ìgbà yẹn láti ka ẹni tó bá takò yẹn lábùkù lópin ìgbà tó bá ti pín tó takò èyí ìtọ́ hàn tó bá fẹ́ sí gbàtẹ́ níbi tó ti jẹ́ pé ògiri ń bẹ láàrin rẹ sáà kébìlà ọba àjẹlẹ̀kùn ní ń bẹ láàrin rẹ sáà kébìlà òbúrúkú olóṣù ọba ti ṣègbà. ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n kọ́lé bàtọ́ wá kọ́lé wọ́n sọ fáwọn ẹni tí ó bọ̀ rí kó o jẹ́ ti máa lóṣù nílé ìgbọ̀nsẹ̀ rẹ kíkẹ́ gbogbo ẹ̀ ẹgbẹ́ ní kọ́kọ́ sáà kébìlà tọ́ba lè ṣe bẹ́ẹ̀ òbúrú nítorí àlùsẹ̀. eléyẹ ó túnbọ̀ sí kòtùkù tán gbogbo tó lè jẹ́ tí ọ̀nà àyàn lọ́kàn tó fi há kù ṣùgbọ́n tó bá lè ṣe bẹ́ẹ̀ ṣe tó ló bẹ́ẹ̀ bákan náà wọ́n ní nínú tó tún mú kí mẹ́kọ̀ ọ̀dá yàtọ̀ yàtọ̀ sí àwọn ìlú yòókù أن المسجد الحرام أول مسجد وضع في الأرض كما في الصحيحين عن أبي ذر رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن أول مسجد وضع في الأرض فقال المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون عاما من تلك في بدايته قلنا نكي إيه؟ مثلا في مكة أبوه قلنا فوق مثلا في يتابلو كيفي قلنا فوق مثلا في تابقون مسو كيفي كيف سؤال صحيح البخاري أو مسلم لا في أبي ذر الغفاري رضي الله عنه قل له بأن نبي محمد صلى الله عليه وآله وسلم ليه nípa mẹ́tíláṣí àkọ́kọ́ èyí tá àkọ́kọ́ kọ́ lókè pẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní al-Masjid al-Haram mẹ́tíláṣí mẹ́ta àbọ̀wọ̀. Qultu thumma ayy mo wá bí lẹ́yìn rẹ̀ mẹ́tíláṣí wo ni wọ́n kọ́ sí kejì o. Qala صنع المسجد الأقصى نزل في بيت المقدس في جيروسالين قلت كم بين هنا مرات مليون بلا أرين كي قام في مكة أبوه أتمثل في بيت المقدس قال أربعون عاما من يوجد جودم يعني كما تقول مثل في مكة لن يوجد جودم وقوة إنه تقول مثل في بيت المقدس al ابن Ibn رحمه الله، rahimahullah wọ́n ní hadithi yìí ó dojú sú àwọn ẹni tí wọ́n máa tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ torí pé apá kan ní wọ́n sọ pé báwo ló ti dé kúkú di ọdún níbẹ̀ láàrin mọ́tíláṣí mọ́ta àbọ̀wọ̀ àti mọ́tíláṣí bẹ́tù nọ́ọ̀ṣì nígbà tá a mọ̀ fún anabi Sulaiman alayhi salam kò lọ́kọ́ mọ́tíláṣí bẹ́tù nọ́ọ̀ṣì. Ibn al-Qayyim wọn ní rárá ẹni tó bá wí bẹ́ẹ̀ àyìnbọ̀nkan ni o àyìnbọ̀nkan ni o jọ sọ nípa anabi suleiman lọ́kọ́ mọ́sálásí bẹ́ẹ̀kì lọ́kì torí pé anabi suleiman àrí ìṣẹ̀lẹ̀ òǹkọ́ ló pèlè ẹ̀kọ́ mọ́sálásí bẹ́ẹ̀kì lọ́kì ṣùgbọ́n tó ń ṣe ni kó tún kọ́ ẹ̀yin sì mọ̀ yín pé ẹni tó pilẹ̀ sí nǹkan ló ṣe ẹni tó bá tún ṣe òun tún ṣe ni kì í sùn ló pilẹ̀ sí. wọ́n ní ìdí ni wípé anabi ibrahim alayhi salam àwọn ọmọ kọ́mọ́sálásí mọ́ta bọ̀wọ̀. شو ما يتوكي لقومه فلاس في بيت المقدس قلنا النبي يعقوب عليه السلام تيسي قمام قال النبي إبراهيم عليه السلام يعقوب تجمع إسحاق إسحاق تجمع النبي إبراهيم عليه الصلاة والسلام النبي إبراهيم عليه السلام تقوم قوم فلاس في مكة أبوه كتوا النبي يعقوب هو قوم فلاس في بيت المقدس لو كتوا دون سنين بعد النبي إبراهيم alayhi salam tí wọ́n ti kọ́ mọ́sálásí mẹ́ta o. tẹ̀lé ìtumọ̀ sí wípé mẹ́ta ìlú mọ́sálásí àkọ́kọ́ wa. lẹ́nu kẹfà wá bí ike mọ́sálásí àkọ́kọ́ mẹ́ta lọ́wọ́ kí ló wá dé tóbi jẹ́ pé mọ́sálásí sọ́kọ́ ti kejì lọ́lọ́wọ́ bá ti lálọ́ kébìlà fáwọn ànábì tó ti síwájú kò sí mọ́sálásí ìtàkọ́kọ́ ní ibi tí wọ́n máa dojú kọ látàkọ́kọ́. láti sọ ike bẹ́ẹ̀ ni ìbéèrè rẹ ọba nítumọ̀ wọn bá ti kú nílàáká yìí tó bá ti gbé yàn ìlànà tó gbígbọ́n ọmọ dojú kọ bẹ́ẹ̀ tó náà dé kó tó wá gbígbọ́n ọmọ dojú kọ káàbà ṣùgbọ́n gbà tó ti kọ́ lọ́wọ́ bá ní tó sì ròyìn ara rẹ̀ tó ní fàáàlú lè má yọrí ìjọba òwúrò máa ń tẹ́ àti yóò wú ni lẹ́yìn ẹlò àmà ẹ̀ fà yìí wọ́n lè sàlóòlù kò sí ẹnìkan tó jọ ibi ọlọ́run bá nípa tó ṣe kí ló ẹni tó ń kó ẹ̀rí là wà torí de eléyìí báyìí kó sì wọ ọlọ́run bá nù lọ́ba tí wàá lérò kí lọ́dọ́ tó fi jẹ́ bẹ́ẹ̀ akọ̀kọ̀ kó sì wọ ọlọ́run bá ṣé ìwọ ọfẹ́ ṣe fanfa pẹ̀lú tó wọ ọlọ́run bá kẹlẹ́ tó torí de eléyìí ọlọ́run ló wù nígbà tó sùn yá tó tún wọ ọlọ́run tó tún máa dojú kọ kí ni kó máa dojú kọ dáadáa ike ọ̀dà فجزاكم الله خيرا في كتاب اي كتاب انا في مدرسة كعبة مدرسة كعبة لنا دي كما درسوا كنيتي كلا ريسي هذا كلا ثم ألف كلا أسلموا أولا يقول بإسلامنا سبا بإسلام كلا ريسي تشوتي وقال أدا كيف مثلاتي فأس دي مثلاتي كيف لا مثلاتي كو أيوه كنان سو إليه جابت سجمعه bákan náà wọn ní nínú tuntun tọ́ka sí ọlá tí ń bẹ fún mẹ́kà ó náà ní pé ọlọ́run bá fún wa nílò wípé mẹ́kà ní ummul qura òun nìyá fún gbogbo olú ilé ayé yòókù òun nìyá fún gbogbo olú ilé ayé yòókù ẹ̀yìn ti mà wípé ìyá fún àwọn ọmọ rẹ̀ kò sí fojú di ìyá òun ló lù rí ọmọ òun ló lù fọ́nà lọ́yà èyí tó ti ń gbé ọmọ kan ò sí tí ó gbèjì yẹn wọn jáwọn kankan tó bẹ́ẹ̀ ni mọ́kà jẹ́ fún gbogbo olùlé ayé yòókù gbogbo àwọn olùlé ayé yòókù wọ́n ti tọ́ mọ́kà lẹ́yìn ẹ̀yin sì mọ̀ pé ìyá di ẹ̀kọ́ sí tó ṣe pé ọ̀nà àtọ́mọ rẹ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ni làwọn ọmọ adìẹ máa sọ ìyá wọn tó mọ́kà nìyà ọmọ adìẹ ni gbogbo olú yòókù mọ́kà òun ní gbòǹgbò lókè pàtàkì rẹ̀ ni gbogbo olúlé ayé yòókù ti pẹ̀ka ẹ̀yin sì máa pé gbòǹgbò ní babalára gi kì í tẹ̀ka nítorí tí wọ́n bá yọ àdá sí ẹ̀ka gi ẹ̀túntún rẹ̀ tí wọ́n gé dànù tí gbòǹgbò má sì ń bẹ àhà èyí ó lu yóò tún bí ẹ̀túntún mi torí délé mẹ́kẹ́ ò níyà gbogbo olú yòókù àti gbòǹgà nípìnlẹ̀ ò nílùú àkọ́kọ́ torí di eléyìí ọ̀nà yẹn lọ́wọ́ ajẹ́ káyé pé kò sí ìlú kan ní ayé tó ṣe fi ṣèjọba pẹ̀lú màkà ẹ̀yà àfitóbìnrin mi máa ń bẹ nínú àwọn màmá màmá tó ṣe fi ṣèjọba pẹ̀lú màmá rẹ̀ tó ṣe ṣe ṣẹ̀wọ̀n káwọn sọ pé àwọn màmá màmá wa ìgbà tó sọ pé àwọn màmá màmá wa màmá ti pọ̀ àbí òsì pọ̀ kálukú wọn náà lọ gbé dání màmá rẹ̀ sọ̀rọ̀ lọ́nà ọ̀nà bá wò wọ́n ló ń sọ ká akọ́lé ni yọ̀bá jẹ́bẹ̀ ìyá ti nínú fa tòótórí délé kò sí màmá kan tó lè jọ̀wọ́ pẹ̀lú màmá tiẹ̀ sọgbọta bá ti pe mẹ́kà ní ìyá fún gbogbo òlú yòókù ǹjẹ́ ìlú kan wà ń tó lè ṣe dọ́gba pẹ̀lú mẹ́kà ni kò sí gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ṣèlú ọ̀sán yìí ni wọ́n pe Suratul Fatiha ní ummul kitab eléyìí túmọ̀ sí pé kò sí súrà kan tá a lè fi ṣe dídí súrà tó Fàtíhà nínú Al-Qur'an torí pé àwọn ti pè ní Ummul Kitab kò sì sí súrà mi tí wọ́n pè ní Ummul Kitab eléyìí túmọ̀ sí pé Fàtíhà síwájú àwọn yòókù tẹ̀lé ṣùgbọ́n náà ni Mẹ́kà o. wọ́n ní nínú tuntun fún Mẹ́kà nínú tuntun mú dá yàtọ̀ yàtọ̀ sílùú yòókù والناني لا يجوز دخولها لغير أصحاب الحوائج المتكررة إلا بإحرام لا يجوز دخولها لغير أصحاب الحوائج المتكررة إلا بإحرام كان هو مكة yàtọ̀ sí àwọn ẹni tó ti pé bùkátà wọn máa lọ máa bọ̀ tí wọ́n ní ọ̀pọ̀ débi pé tá a bá ní ẹ gbọ́dọ̀ wọ mẹ́kà àfi kẹ́ ẹ ṣe ìhram ẹ gbọ́dọ̀ wọ mẹ́kà àfi kẹ́ ẹ ṣe ìhram wàhálà yóò ti pọ̀ jù. a ti mọ̀ pé la yukallifu nafsan illa wus'aha. ìṣèyàn lè wù ọ́nà ọ̀bọ̀ òdìrú yẹn bí kéèyàn ṣe kéwì ṣe àtẹ̀kíta ni. tó bá ti fẹ́ yóò lọ sí yóò apọnmi ta ni yọlọ pọnmi lóde yóò gbé wa mọ́kà yọ̀tà yọlọ pọnmi yóò gbé wa mọ́kà yọ̀tà ẹyin transportation ló ń ṣe yóò gbé àwọn yẹn láti mọ́kà yóò gbé wọn lọ sóde mọ́kà yóò tún gbé wọn padà láti mọ́kà yóò tún gbé yẹn jáde lọ sí à ẹ̀sìn màgbé tó bá yẹ kó gbogbo ìgbà tí ọba wọn mọ́kà yóò ṣe ìran à ọ̀dà dùgbò àwọn ará ilé rẹ̀ ọ̀nà sọ ibi torí pé ọ̀nà òkè à wàhálà sẹ́yìn tó bá jẹ́ pé bùkátà máa lọ máa bọ̀ máa lọ máa bọ̀ tó ní sí mẹ́kà ọ̀pọ̀ irú àwọn eléyìí wọ́n lè máa wọ mọ́kà fún ọ jáde mọ́kà láì gbé ìṣọ́ torí pé al-mashaqqatu tajlibu at-taysir bẹ́ẹ̀ ló fi ṣẹ̀ríà ibi tí wàhálà bá ti pọ̀ jù wàhálà yẹn máa ń bí ìdẹ̀kùn ìdẹ̀kùn tó bí fún ọ ní pé ẹ̀yin lè máa wọlé kẹ́ máa jáde láì gbé lọ́dún kọ́ ọmọ patrol láàrin mọ́kà sóde mọ́kà láàrin mọ́kà sóde mọ́kà tó bá rí kíkọ́ ọlọ́pàá lọ gbé ìhàn gbogbo àtọ́ba wọlé kú ọ̀la ah, ìwà láàrin oṣù pọ̀ wọ́n fi ṣe ọlọ́pàá lẹ̀. torí de lẹ́yìn ẹni tí kì í ṣe kó ní kò káàtà máa lọ máa bọ̀ láàrin mọ́kà àti òde mọ́kà ẹ̀ẹ́kan láàrin nínú ọkọ̀ fẹ́ kọjá gba mọ́kà ẹ̀ẹ̀kan láàrin lọ́fẹ́ lọ mẹ́kà ọfẹ́ kọjá pa mẹ́kà àbọ̀fẹ́ lọ mẹ́kà ṣùgbọ́n ẹ̀ ti mú o ẹnu àwọn olùmọ̀ wa kù lórí pé tó bá yẹ pé umra àbí hajj ló fẹ́ gbé ọ lọ sí mẹ́kà ọgbọ́dọ̀ wọ mẹ́kà bí ihram ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tá à ń sọ ní ìsìn òun lẹni tó ṣe gbé kìí ṣe pé umra ló lọ sí kìí ṣe ṣe hajj ló lọ sí kìí sì sí ẹni tó ní bùkátà máa lọ máa bọ gbogbo gbà sí mẹ́kà ṣùgbọ́n ìdákùrẹ́ kú ẹ̀ka láàrin ní ọmọ lọ tí ó sì máa bọ̀ bí káyí pé wọ́n fi ọmọ kà bí kíkọ́ wá sí interview tó nǹkan kan ní ti kọ́ lọ sí rúmúrá kí ti kọ́ lọ sí hajj kó o sì dàníyàn kó o sì hajj àbí rúmúrá kó o ṣe tàbí kó o sì máa lọ ni tó lè wọ mọ́kà láìpẹ́ ìhàn eléyìí ni Ibn Qayyim sọ gbígbé ṣe wàá gbé ìhàn kó o tó wọ mọ́kà àbọ̀ nígbè lọ́dọ̀ sí ẹ̀ wàá gbé. tọ́ ọ̀fẹ́ gba mọ́kà kọjá ni ọlọ́sí ọ̀pọ̀ ẹ̀ ọ̀nà ibi tó wọn ń bá bọ̀ kò síbẹ̀ ṣe lè sílẹ̀ àkókò pé mo mọ́kà náà lẹ́yìn gbà tẹ́bi bọ́ sọ́nà bọ́ọ̀lì. ṣé a sọ pé ìwọ náà gbà tó ti jẹ́ pé láàrin mọ́kà kọjá ọ̀ gbọ́dọ̀ wọ mọ́kà láì gbé ìrọ̀. tẹ́lẹ̀ Ibn al sọ pé ìbẹnu tó mú mọ́kà dá ibi tó bá kọjá gba mọ́kà bẹ́ẹ̀ o tún gbọ́dọ̀ gbé ìrọ̀. bí nǹkan bá fẹ́ gbé ọ mọ́kà tí ìfẹ́ hajj tàbí umrah ọgbọ́dọ̀ gbé ihram. so eléyìí ìyàpọ̀ ẹnu bẹ̀ láàrin àwọn olùmọ̀lẹ́pà rẹ̀ ṣùgbọ́n tí àwọn dìpẹ́ǹdì lé lórí tó sọ bẹ́ẹ̀ ọ̀nà lọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas tọ́bi ẹ̀wọ́ àpàdánù ní wíwá pípẹ́ ọ̀rọ̀ ànábì ni wọ́n ti sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àyọ̀ àyùsẹ́lẹ̀m wọ́n ló sọ wípé láyé kúrò àhádùn mẹ́kẹ́ta ìlàbẹ̀ ìrọ̀m min ahliha wa min ghayri ahliha. bẹ́ẹ̀ kan gbọ́dọ̀ wọ mẹ́kà àbí pẹ̀lú ìṣòro kò bá jára mẹ́kà kò bá má jára mẹ́kà yẹn ti mú pọ̀ kò bá jẹ́ kó fẹ́ fi hajj kò bá jẹ́ kó fẹ́ fi hajj. tọ́ so ṣùgbọ́n ọ̀nà tó gbà wọ́n lẹ Hajjaj ibn Arta' ọ̀kan náà tó lé sẹ́yìn tó bá ti wọnú àdébí ó kó bá ọ̀nbẹ inú ọ̀nà tó gbà wá. lẹ́yìn náà kì í tó sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. so àwọn náà ti sọ pé àwọn olùmọ̀ ọ̀rọ̀ orí mẹ́ta ni wọ́n ní nípa eléyìí ọmọ nínú wọn ẹni tó sọ ike rárá ẹni tó fẹ́ lọ mọ́kàtí ti fi hajj àbí rúra ló fẹ́ lọ sí kò ní ìdìbò gbé ìrọ̀ kì í ti hajj kì í ti rúra ló fẹ́ lọ sí ọkọ̀ fẹ́ lọ mọ́kà kì í ti hajj àbí rúra ló fẹ́ sí ọkọ̀ ìgbà mọ́kà kọjá wọn sọ pé rárá ò ní gbé ìrọ̀ kí lọ fẹ́ kó gbé ìrọ̀ sí kì í ti hajj ló fẹ́ sí kì í ló fẹ́ sí àwọn ènìyàn sọ gbé ìrọ̀ àwọn ni bẹ́ẹ̀ ni wàá gbé ìrọ̀ nítorí pé mọ́kà mọ́kà ni ó yàtọ̀ sí lómi kábílẹ̀ máa ma ìyàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin mọ́kà àti lómi wà gbé ìhram tòṣùgbọ́n àti ọkọ̀ kò ní gbé ìhram àwọn lẹ́rìí nínú àdéhùn àlẹ́ bìtọ́ fún báwa àrí wàrí sẹ́lẹ̀ ìgbà tí wọ́n fa àwọn ọmọ wa pé ìtìkalẹ̀ níbi láti máa gbé ìhram wọ́n ní húnna lọ húnna wàlímẹ̀ ẹ̀dà àlẹ́hìn من غير أهلهن ممن أراد الحج أو العمرة ممن أراد الحج أو العمرة وأنت لا تريد الحج ولا العمرة ولماذا الإحرام يدي حج لو فاتي يدي عمرة كنا عارفك دي إحرام سي تريد لي أريد شمال بيس يلو أبو المكة àìjẹ́ pé ní tí ò lọ sí hajj tí ò sì lọ sí umra àìjẹ́ pé ní ó gbé ihram kó tó wọ mẹ́kà ولكن إذا tọrọ mọ́mọ́ wọ mọ́kà láì إحرام ihram ní kọjá kó fẹ́ ṣe hajj àbí umrah òun ò sì fẹ́ ṣe kanu méjèèjì. ẹni tó bá tún láti rẹ̀ pé yóò gbé ihram kó tó wọ mọ́kà nígbà tí ò fẹ́ ṣe hajj tí ò fẹ́ ṣe umrah ẹ̀rí tẹ ẹ wí sáájú yìí báyìí èyí tẹ pè ní ọ̀rọ̀ tó alásòdò Ibn Abbas radiyallahu anhuma ẹgbàá ọ̀rọ̀ tó lẹ́ni èyí tó sọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam tọ́ba fẹsẹ̀ rinlẹ̀ gan-an kò sẹ́yìn bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ sàábì ọ̀tàkù ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam àti ti mà nínú òfin pé kí ọ̀rọ̀ ẹnìkẹ́ni sọ́jẹ́ sàábì tọ́ba takò dànẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam ìdájọ́ ń bẹ nínú ọ̀rọ̀ dànẹ́bì ni yàtọ̀ sọ̀rọ̀ sàábì wọ́n ti bá ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì làwọn tó sọ pé gbogbo ẹtúbà tó wọ́n mẹ́ta kọ́dà kó sì pé bùkátà kan lọ́kàfẹ́ gbé wọ́ bẹ̀ lẹ́ẹ̀kan láàyè òun náà gbẹgbẹ ìfọ̀n òun náà lọ́rọ̀ àwọn hànáàbìlà ọ̀rọ̀ tẹ́lá kọ́kọ́ lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù nípa pé tí ìbá ti hajj àbí ọmọ rárá lọ sí òní gbẹ ìfọ̀n bí àwọn màlìkíyà bí àwọn ṣàfẹ̀ríyà àwọn sọ ìgbé rárá kò ní gbẹ ìfọ̀n tó àwọn hànáàbìlà àwọn sọ kó gbẹ ìfọ̀n ọba jẹ pé kì í ṣe hajj kì í ṣe ọmọ rárá lọ sí. ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun àwọn sọ yìí pé ìyàtọ̀ ń láàrin ẹni tó ti pé ibi tí ń gbé àárín mi kọ́ọ̀tù sí mẹ́ta ni àti ẹni tó ti pé ibi tí ń gbé ẹ̀yìn mi kọ́ọ̀tù ni sí mẹ́ta wọ́n lẹ́ni tó ti pé àárín mi kọ́ọ̀tù sí mẹ́ta ni ń gbé yọ wọ mẹ́ta láì gbé ìhrọ́m tí bùkátà bá fẹ́ gbé wọ mẹ́ta yọ wọ mẹ́ta láì gbé ìhrọ́m kí ẹ̀ ṣùkùmù hù ṣùkùmù àhẹ́lì hà. torí pé ìdájọ́ rẹ̀ ìdájọ́ àwọn ará mẹ́ta ni. nítorí pé ọ̀rọ̀ náà tó sọ pé náà nìkan lèmi lèmi yẹkùn àdéhùn xaadìrì masjid alḥaram tani xaadìrú almasjid alḥaram ìyàpọ̀ inú láàrin àwọn olùmọ̀. nínú tafsir tí máa bọ̀ ń hàmí rí Hanifa ibi ògbẹ́ tí máa ti mẹ́nu mi kọ́tù sí mẹ́ka min xaadìrì almasjid alḥaram ni wọn. torí délé ìgbà tí wọ́n bá ti mẹ́nu mi kọ́ xaadiri almasjid alharam mi mẹ́ka tẹ́lẹ̀ gbé lápẹ́júwe ilé rẹ ibi tẹ̀ ń gbé ọ wà láàrin zulhulayfa sí mẹ́kà ni zulhulayfa ẹ̀yìn lẹ́yìn lọ́wà sílé rẹ àárín ìwọ́ wà kájọ pé ara mẹ́sídẹ̀ẹ́ haram ni wọ́n náà wọ́n mọ́kànlá ìwé ìrọ̀ àmì tó wà lóde mikọ́t bí kọjá pé mẹ́dínà ló ń gbé ọ̀gbọ́dọ̀ wọ́n mọ́kà kọ́lá tó ti pọ̀ kàn fẹ́ lọ sí ìdábì lọ́ọ́ padà láì gbé ìrọ̀ eléyìí jọrọ Abu Hanifa inṣàlá ọ̀rọ̀ dàní tó sọ pé òní gbé ram nítorí pé kèsì hajj àbí umrah ló lọ sí làfàràmà. wa min khawasihi nínú àwọn kan tuntun mú Mákà dá yàtọ̀ yàtọ̀ sí àwọn ìlú yòókù annahu yu'aqabu fihi 'ala al-hammi bis-sayyi'at olùgbé tó bá gbèrò láti sa ìdá Mákà yóò jìyà òtítì ọkàn gbèrò ọ̀daràn tẹ̀gbọ́n ọ̀daràn tí lọ Mákà lọ́daràn ọ̀daràn ńlá làwọn tó o bá gbèrú pé inshallah òórùn nù rẹ o pé góòlù tó wà mẹ o máa jì lónìí ọkàn rónìí o <laughs> níbi tá a ti ta góòlù èèyàn jìyà ó ronú pé á ah, lónìí ó máa ti zìnnà mọ́ka yìí yóò jìyà ẹ̀yìn ti mọ̀ pé lòfin ọ̀nà. فإن الله تجاوز لي, تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ti sàmójúkúrò fún mi lórí ìjọ mi nípa tí wọ́n ń fọkàn án rò lókè ìgbà tí wọ́n bá ti wù níwà àbí kí wọ́n sọ lọ́rọ̀ eléyìí ẹ̀ka àríjà màkà tó bá dúdé màkà á ah, ìlú ńlá màkà o ìwọ àwọn obìnrin àwọn kẹ́ntì fún àwọn èèyàn lọ́mọ ìtàkẹ́wó kìí ṣe pé wọ́n gbà lérò lásánfà wọ́n ti kó wọn lọ. ibẹ̀ wọ́n kọ́ àwọn èèyàn kan lọ́mọ ẹja lè nǹkan wọ̀ dára ńlá gidigidi rẹ̀ tí èèyàn bá rò ní mọ́kà lásán pé ó máa rẹ̀yìn lápò ó máa tíráì láti rẹ̀yìn lápò. ọ̀wọ́ pé rò yóò jìyà subhanallah ìmọ̀lẹ́ ti rí ọlọ́dún wọn ni yóò fi ibi ìlhàdì mbẹ́zọ́lmi nọ́dẹ́kù mi nàlẹ́rì àríyìm. gbogbo ẹni tó bá gbèrò ní maka láti láti takòtò lọ ní takòtì àmọ́tọ́ ìyá ẹlẹ́ta ìlérò kò ṣíà tẹ́lẹ̀ tí wọ́n ti pín ìlú tẹ́lẹ̀ àtọ̀sí gbogbo ìlú mẹ́kà ìlú tó ti kú tó bá gbèrú láti dára láti ọ̀rọ̀ dára tàbí kí èèyàn sọ̀ra. eléyìí fi hàn wá pípé má ka ga o ìmọ̀ràn mi ká yìí rọ̀ṣùn ọ̀wọ́ àwọn ní kékeré nǹkan bẹ́ẹ̀ mi. kíkì tí ń bẹ́ẹ̀ mi ní sí ẹ̀jẹ̀ tá a dá mẹ́ka ó burú ju ìta àdá kò mí lọ. ìdí ibi tó ń tẹ́tí tó ọba rò lásán ọ̀daràn tó bá wá ti ń kọ́. wọ́n ní ọba si ọ̀ràn rẹ̀ tún ju ti bòmí lọ. èyí sì mà nínú hadith anabi muhammed sallallahu alaihi wa sallam títí yẹn bá gbèrú láti tí ò tí tó pé tí ti gbèrú láti ṣe dáadáa tí ò padà lé sí tí ọ̀gbà ládàkà tó pé. tí yẹn bá wá gbèrò láti ṣe dáadáa kan tó sì ṣe ọlọ́wọ́n bọ́ san láti pèlè ẹ̀sán mẹ́wàá yọ wá tún san ní lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ títí dé ọ̀nà ọgọ́rùn-ún méjì àbí jù bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ tó bá fẹ́ àmì tó bá ṣe àìdá tó gbèrò láti ṣe wọ́n padà ṣe ọlọ́wọ́n bá yọ ọ̀pọ̀ àìdá kan lẹ̀ fún ọ àìdá kan wọn ò sọ pé àìdá kan pérépéré àìdá kan so that ó fi mọ̀ pé àánú ọlọ́wọ́ bá wa kọ́ ọ̀pọ̀ ní mẹ́kà tó o bá gbèrú láti dẹ́ṣẹ̀ ó jìyà tó o bá wá dẹ́ṣẹ̀ ńkọ́ wọ́n ní ẹ̀ṣẹ̀ tá a bá dá ní mẹ́kà inú fọ́yìn ní tókùn tó wà mẹ́rin ẹ̀ṣẹ̀ tó bá dá ní mẹ́kà ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pele kejì tó o bá dábò mi lọ. wọ́n lè rántí àwọn kọ́ kí ẹsẹ̀ pé táwọn sọ bí ni pín tó o bá tẹ̀sẹ̀ kan mọ́kà ẹ̀sán ẹ̀sán ẹ̀sẹ̀ mẹ́wàá lọ́lọ́wọ́ ìyá rẹ̀ ní òdìdí ẹ̀sẹ̀ táwọn sọ. ṣùṣùgbọ́n táwọn sọ ní pín ibi tó ti dẹ́ṣẹ̀ àyè tó tóbi ni ẹ̀ṣẹ̀ tó ti dẹ́ ẹ̀ṣẹ̀ kan ni ìyá rẹ̀ náà yọ̀kan ni ṣùgbọ́n yọ̀kan tó tóbi torí pé tó ṣe ibo ló ti ṣẹ̀ ibi tó tóbi so wọ́n ní ó dàbí ẹni tí ọ̀sẹ̀ nílùú tó lọ́ba níbi tó dínà síbi tó bá wà àtẹnudọ́sẹ̀ níwájú ọba láàfin ọba. sẹ́wọ̀n kẹ́ni tó sẹ́ ń lu ọba níbi tó bá wà níbi tó ju ọba òjò yóò jìyà o ṣùgbọ́n kò dàbí ẹjọ́ á jẹ́ pé iwájú ọba gan-an ló ti wá tẹ̀. mínísì kí ni oṣù kó tu sẹ́nu ọ̀nà jọ́ọ̀bù jọ́ọ̀bù tó ń sì mú fún afẹ́jọ́ rẹ̀ sọ́ba dọ́kà bùkù àbí òníkà bùkù tòṣùgbọ́n nígbà tí ẹlòmíì bẹ́ẹ̀ ṣe tiẹ̀ iwájú ọba gan ló ti yá sòkòtò ló kú kọ̀gbẹ́ sáàfin sẹ́wọ́n pé sábà eh, dára ńlá ẹ̀ eh, torípa àyè ibi tó ti dára ẹ̀ tiẹ̀ àyè tó ńlá mi lórí bẹ́ẹ̀ ni ẹni tó dára ní mẹ́kà àti ẹni tó dára bíi ti ìṣe mẹ́kà eléyìí ń bẹ nínú àjùlọ èyí tó náà bá ti fún mẹ́kà lórí àwọn àlùyìn. wọ́n ní àtìlọ́ tó lọ́wọ́ bá ti fún mẹ́kà àti dídá yàtọ̀ tó lọ́wọ́ bá dá mẹ́kà yàtọ̀ gbogbo eléyìí hàn ó hàn látàrí bọ́lá wọn bá ti máa ń darí ọkàn àwọn èèyàn sí mẹ́kà ẹ dàpọ̀ torí tọ̀nà gbólóhùn yìí lọ jù láyé number one number ten one two three títí dé ten mẹ́kà náà ni àbíkú. ẹ̀rù yóò lè sọ nítorí pé fi tí ń rò kó fẹ́ lọ tó. Abẹ́rẹ́ ìgbà bẹ̀ wọ́n ní Mẹ́ríkà. Mẹ́ríkà lẹ́nu tó fẹ́ lọ àwọn olùdílẹ̀. So ọlọ́run bá wọ́jà ìdẹ́tẹ̀ mìíràn náà sí dàwí ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Anábì Ibrahim Alayhi Salaam bẹ́ẹ̀ náà, dáyọ̀ kan àwọn èèyàn sí Mẹ́ka èyí náà wò ó tẹ́lẹ̀ kó bẹ́ẹ̀ nìkan lọ mọ́kà nínú ọ̀fẹ́ tó máa yiri rẹ̀ ọ̀fẹ́ tó máa bọ̀. Ikú ti ẹ̀jẹ̀ pé wọ́n lọ ń lọ bá. Tọ́ba tún dín ẹnu ló tún wọn bẹ́ àwọn ará mọ́kà ọ̀bọ̀ ọ̀bọ̀. Tí mo lọ́ máa dùn sọ́nà ìṣàlọ́ ọlọ́run ti tẹ́lẹ̀ wọ̀ tiwa náà ìṣàlọ́ àwọn náà lọ. ìṣàlọ́ àwọn náà lọ. Ẹ rí i pé nínú àjùlọ rẹ̀ ọlọ́run bá fi fẹ́ rẹ̀ èèyàn lọ́kàn. Wọ́n á sọ̀sẹ́ni tí ó lọ tó ní fẹ́ padà lọ yàtọ̀ sáwọn ìlú tó ti pípẹ́ sọ́wọ́ bẹ̀ allah allah ká jáde náà lẹ́ẹ̀ ṣe bí ẹ̀rọ kò sáà sì jáde ni lé torí wàhálà. tòṣùgbọ́n mẹ́ta kẹlà kẹlà torí di eléyìí ló ti jẹ́ pé eléyìí tún bẹ nínú àmì àjùlọ ìtura bá ti fún mẹ́ta nípa bẹ́ẹ̀ mi àwọn èèyàn bọ́lọ̀ bá ti darí rẹ̀ síbẹ̀ yàtọ̀ sáwọn ìlú yòókù ní wọn gbogbo nǹkan tá a sọ yìí òun náà láti rí kí n bẹ nínú ọlọ ọba tó ti ṣe fi létí sọ́dọ̀ ara rẹ̀ ó fi kàába ó fi ti sọ́dọ̀ ara rẹ̀ nítorí kọ ga ọgá ju gbogbo ayé tó ga lọ ó síwájú gbogbo bí tẹ ká kún òun náà sì níbi àkọ́kọ́ torí ẹ lọ́nà tó sọ fún anabi Ibrahim alayhi salam wa ahidna ila Ibrahim wa Ismaila an tahira bayti tí ẹ̀yin méjèèjì ẹ ṣàfọ̀mọ́ ilé mi ẹ̀yin ti mà ike ìdọ́gba ti mẹ́bí ìdọ́gba tó tẹ̀sẹ̀rì ìgbẹ́ àbí ti kàkọ́ yé mi yẹtẹ ìdọ́gba tó alimakuloke ìlọ́kọ́lẹ́kì yẹtẹ ìsẹ ìdọ́gba tó asọ́fẹ́fẹ́ ìlànà òṣùwì ìdọ́gba tó tẹ̀sẹ̀rì لرفعة مكان الكعبة ike tí àfọmọ́ ẹlẹ́yìn ilé ọlọ́run àti ilé èèyàn èwo lọ́gà ni ilé ọlọ́run torí di eléyìí mákànù tó bá yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n náà ká kún òkú oríire tó bá yẹ pé wọ́n ká kún wọ́n lọ́mọ wọn ni wàhálà bá olùmọ̀wá wá ti àmì níbi ó sọ̀rọ̀ tó pọ̀ nípa pé àpọ́nlé tó náà máa ṣe fún mẹ́kà àtàwọn àyíká ti sọ pé wọ́n ṣàpọ́nlé fún un kì í ṣe nítorí kì í ṣe nítorí tí wọ́n ti ṣe wọ́n àmọ́ torí pé ọlọ́run ọba òun náà ní dẹ́ẹ̀dà òun ní fẹ́ta ibi tó bá ti wù ló lè kò bá jẹ́ pé wọ́n wù pé áá eléyìí bẹ́lẹ̀ wọ́n á pélé yìí lọ́kọ̀ọ́ kìí sẹ́nìkan ní ọkọ̀ lọ ibi tó wọ ọlọ́run sọ náà bá kan lé. bákan náà wọ́n wá láwọn kan sọ pé kò sí ìyàtọ̀ láàrin mọ́kà àti lómi kò sí ìyàtọ̀ láàrin gbogbo kẹtẹ́ǹtì sọ ọ̀bọ̀ àtàwọn nǹkan ní ìdòsí dọ́gba pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ pé kò sí ìyàtọ̀ láàrin tàwọn láàrin anẹ́bí Musa àti Fìràwọ́n ṣé ò sí ìyàtọ̀ náà ẹ̀yin náà gbó Musa alayhi ẹ̀yẹn kó kan fìràhùn tẹ́lá tí wọ́n fìràhùn ẹ̀gbọ́n ọ̀daràn gbogbo yóò tún ọ̀wọ́ pé ọ̀daràn fa kò á díyàtọ̀ wọ́lá ìyàtọ̀ wà láàrin méjèèjì wọ́n dúró lọ́ta kò síyàtọ̀ láàrin wọn lé kò sí síyàtọ̀ láàrin wọn ìyàtọ̀ ń bẹ láàrin wọn bẹ́ẹ̀ wọ́n dúró lọ́ta wọn kò síyàtọ̀ láàrin kàába àti lẹ́yìn kò sí síyàtọ̀ ọjà nípa ẹni tí máa ń rò bẹ́ẹ̀ orí òpin kò sì gbádùn kan pẹ̀lú torí ẹ̀ wọ́n ní táwọn olè máa bà ìbò wa jẹ́ lórí àti máa fèsì fún àwọn ilé yẹn torí pé wà lẹ́yìn ìsẹ̀yọ̀ sàhùfẹ̀l ẹ̀dẹ̀hẹ́ni ṣẹ́yìn ìrà tẹ́ẹ̀dẹ̀ nàárò ìlà dẹ̀lẹ́lì. kò sí nǹkan kan tí ó sùn dúró nù làákàyè tí làákàyè ọgbọ̀ yìí tó bá ti gbé ńgbà tá a wà lọ́sàn ọ̀sán tó kù káta pro a wà lọ́sàn òórùn yọ ẹnìkan á pé pro pípọ̀ kan la wà ah. ọlọ́run ṣe kéwì ọ̀yà wèrè bíi jẹ <laughs> torí di ilé gbogbo kẹ́yẹ́ ti clear àníjì láti máa mẹ́rin wá fún un torí ẹ̀ lẹ́yìn ilé nínú àkànlé tọ́lọ̀ bá tó ṣe fáwọn kankan àtàdúlọ tó ṣe fún wọn ilé ìlú tó ṣe ṣe àdúlọ fún àwọn ọjọ́ ayé kan àti àwọn oṣù kan lórí àwọn ọjọ́ ayé mi àti lórí àwọn oṣù mi eléyìí náà ní kankan tó ṣe pé mọ̀tàfọ̀kùn àárín yìí bẹ́yìn náà àjẹ̀lẹ̀ àjẹ̀yà àdìpọ̀ lẹ́yìn wọlé mẹ́tẹ́ gbogbo àwọn tí ń sẹ̀sì wọn ti mọ eléyìí kò sì sáyè láti máa ti fa àǹfààní gbé eléyìí wípé ọjọ́ kan ju ọjọ́ kan lọ oṣù kan ju oṣù kan lọ nínú òfin ọlọ́wọ́n bá gbọ́dọ̀ wọ́n bá ti ṣe sẹ́nu. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọjọ́ ọdún léyà ọlọ́wọ́n bá fún láti lọ lórí gbogbo ọjọ́ ayé yòó yóò mú náà ọlọ́wọ́n fún láti lọ lórí gbogbo ọjọ́ ayé yòó torí pé òní yóò mọ̀ كما إيه؟ يوم الحج الأكبر من سبيع الأكبر أكبر كم تحفيفة ممكن كم تحفيفة في يوم لذلك قال ركوي يوم الحج الأكبر أجب أن تكون أكبر سلاي تجي حج أصدر يعني في ذلك اليوم هو أكبر أيام الفخر ọjọ́ yẹn olùlọ́jọ́ tó ga jù nínú àwọn ọjọ́ gbogbo tó wà nínú ọdún kan. gẹ́gẹ́ lọ́wọ́ ẹ ti sọ náà Al-Qur'an وأذان من الله ورسوله إلى الناس يوم الحج يوم الحج الأكبر أكبر يعني وجه صفة يوم yẹn pé yóò mú hajj yóò mú nahar ọlọ́run ọba gan sọ fún ìlọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ ọdún léyà olùlọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ ayé táwa lẹni tó mọ ọjọ́ léyà tálọ́mọ̀ àwọn mùsùlùmí tálọ́mí àwọn mùsùlùmí ọ àdúgbò ẹ̀kọ́ lọ ògbóṣì àwọn kékeré àwọn ọmọ sáwọn lẹ́lẹ́ wọn ọmọ wọn pàdánù ni adúpẹ́ fọlọ́ torí de eléyìí eléyìí lọ sọ́tọ̀ káàdì nínú gbogbo ọjọ́ ayé gé kó ti wá nínú sunan látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam wa ni afdal al-ayyam 'inda Allahi yawm an-nahr thumma yawm yawm al-qarn ọjọ́ tó lọ́lá lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa òun náà ni ọjọ́ ìléyá ọjọ́ tó lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run òun náà lọ́jọ́ léyà lẹ́yìn náà ènìyàn wù mọ̀lù kọ́rọ̀ òun náà ni ọjọ́ kọkànlá nínú oṣù rẹ̀ ẹ̀já torí pé lẹ́yìn yóò nà á ọjọ́ kọkànlá lọ́kàn òun wọ́n pè ní yóò mọ̀lù kọ́rọ̀ ọjọ́ kájókòó ọjọ́ kájókòó mìíràn òfìtọ́ lọ. bọ̀sọ̀tẹ́ kejìlá òní yóò mọ̀lù náà fúrò awùwàlì ọlọ́jọ́ àti kú omi náà dá lákòókò ẹni tó bá fẹ́ kú omi náà lè kú o. tọ́mọ̀ tí a jẹ́lẹ̀ fi yẹ̀wé ni fẹlẹ̀ ẹ̀ máa rí wọ́n mọ̀ tí a kọ́rọ̀ fẹlẹ̀ ẹ̀ máa rí kì í mẹ́lẹ̀ tọ́kù. so ọjọ́ tó tẹ̀lé nínú àjùlọ lọ́dọ̀ ọlọ́run òun náà ní dọ́kọ̀ kan lóṣù. tọ́ tẹ́gbọ́n ló wù ló sí ọjọ́ ìlọ́jọ́ tó lọ́lá jù lọ́lọ́ ló wù ló sí ọjọ́ ìlọ́jọ́ àwọn asọ́kọ́ni tó ga jù lọ́jọ́ àràfà kìí ṣe ọjọ́ ọdún léyà kí ló fà wọ́n ní nítorí wípé ọjọ́ àràfà òun ni yóò mú hajjil akbar kìí ṣe jọ ọdún nítorí pé ẹni tí o bá sì dúró láràfà tó láàjì kò láàjì ajẹ́ pé yóò mú àràfà ni yóò mú hajj làbọ̀ abẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù Shafi'i rahimahullah ọlọ́jọ́ àràfà ni ọlọ́jọ́ tó ga jù tọ́lọ́ ni yóò mú hajj làbọ̀ àwọn náà gbà pé ọlọ́run sọ pé yóò mú hajj làbọ̀ ṣùgbọ́n ọlọ́jọ́ àràfà lọ́lọ́run bá sọ mẹ́rin kí ló fà tóbi dójú àràfà lọ́nà torí sọ̀tùmọ́ Ibn al-Qayyim rahimahullah wọn ní rárá ètò wọn wíyẹn kọ̀ dọ́gba nítorí pé Ali ibn Abi Talib radiyallahu anhu àti Abubakar radiyallahu anhu àwọn méjèèjì nígbà tá a lè sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìṣẹ̀lẹ̀ tó ara wọn bí lọ sí sẹ́fàwì yẹn lọ́dún kẹsàn-án ṣe hijira nípa pé látọdún ìlọ ẹni kan fún ọlọ́sí tọ́wọ́ ní hó láti ọdún ìlọ mùsùlùmí kan gbọ́dọ̀ tún dé Masjid haram wọn ní Ali àti Abubakar radiyallahu anhuma wọ́n ṣe ìkéde Ànábì sallallahu alaihi wasallam tó fi pa wọ́n láti gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe tọ́ka sínú al-Qur'an wa adhanun min Allahi wa rasulihi إلى الناس يوم الحج الأكبر واليوم الحج الأكبر ترى لا تقاسم به وتوفي أبو بكر أتي علي تمسك يوم النحر àbí òye wa ọlọ́run ti pè ní yọ́mọ̀ ìhẹ́jì lẹ́kùbọ̀ ó túmọ̀ sí pé ká pin ọjọ́ léyà ní yọ́mọ̀ ìhẹ́jì lẹ́kùbọ̀ òun ló síwájú àgbọ́yé ẹni tó péjọ àràfà bẹ́ẹ̀. àràfà yẹn òun jẹ́ ọjọ́ ọ̀pálẹ̀mẹ́ni ọjọ́ ọ̀pálẹ̀mẹ́ni jọ ìléya ìjọ yẹn lẹ́sìn mára tọ́lọ̀ bọ́ nínú àwọn kótó wa ti rí pé ńgbà tẹ wá ti wá mọ níjọ ọdún léyà ẹ wà lọ sàbẹ̀wò Ọlọ́run torí ẹ ló ti jẹ́ pé lọ́jọ́ yẹn ẹ sọ̀kù ẹ gbọ́nra ẹ fàárí ẹ wà ti kọ̀ wá fún ziyara ayé ziyara tó rọ ziyara tó lọ ziyara tó bẹ́ẹ̀ ti là gbàtà ti pọ̀ yín mọ́ ẹ wá lẹ́tọ̀ọ́ sí kẹ lọ sí ziyara ọlọ́ọ̀bá yìí sọ́lé tuma rẹ̀ nítorí rẹ̀ yawm an-nahar ó ní yawm al-hajj al-akbar. ànàtí sọ sẹ́lẹ̀ fi sallallahu alaihi wa sallam wọ́n sọ pé gbígbà wọ ijó àràfà fẹ́ni tí ò lọ sí hajj. yòókà fẹ́ràn sẹ̀nẹ̀tẹ̀yì ọlọ́run fi ń pẹ̀jẹ̀ ọdún méjì rẹ̀ ọdún tó ti lọ àti ọdún tó ń bọ̀. eléyẹ kò túmọ̀ sí kọ́ lọ́lá ju yawm hajj al-akbar lọ kò túmọ̀ sí kọ́ lọ́lá ju jọ́ léyà lọ nǹkan tọ́ka sí wọ ọlá tó tún wà ní inú ọjọ́ àràbá ni tí a tọ́ wá àwọn ọlá tí ń bẹ nu ọjọ́ àràbá bó ti ṣe pọ̀ tó táàrí bó ti ṣe kàràbàtà tó tí wọ́n tún ní ọjọ́ kan tó jù lọ àjẹpẹ́ àtúlọ tí ń bẹ fọ́jọ́ tí wọ́n ló jù lọ gbogbo tá a lè lérò. tó eléyìí ó fi hàn pé sábà lọ pé àràbá náà gba sẹ́kọ̀n lápẹ́jù àbọ̀gbà sẹ́kọ̀n náà ń bì torí pé ọgbà tẹ̀ sá torí pé yóò mú kàn lẹ́yìn náà lọ́kànjọ́ kọkànlá gbogbo kò tó bá gbà ọ̀gá àbí ọ̀gá ọ̀gá o tíjọ sunday lè àbí wẹ̀. wọlé ṣe ìgbẹ́jọ́ àràfà ga o nínú gíga rẹ̀ olórí kò síjọ́ tí wọ́n rí ṣèǹtàn lẹ́ni tábùkù kan lẹ́ni yẹpẹrẹ lẹ́ni tí ọ̀dà mọ̀ kankan jáde jáde jálajàla ìjọ gbogbo ojú àràfàlà ìjọba ló jẹ ńlá níbi sùn kí ló fà nítorí bí ó ṣe rí bọ́ọ̀lù ń bọ́kùn náà kú lọ́rùn àwọn ẹrú rẹ̀ tóró wọn fẹ́ ká sórí ilé orí ibú náà ní fẹ́ fún wa bí ó ti wá ẹjọ́ lọ ń bọ́kùn náà kú lọ́rùn àwọn ẹrú rẹ̀ pé wọ́n ní wọn náà àlùjẹ́nà lọ́wọ́ ní wọn náà àlùjẹ́nà lọ́wọ́ ní wọn náà àlùjẹ́nà ìbànújẹ́ òkú èṣù àti bọ́ọ̀lù bó ti máa fi àwọn àlùmọ̀ọ́kẹ́tì àwọn ikú àwọn ìlú wa bá mi yẹn ṣùgbọ́n wọ́pọ̀rọ̀ láwọn ẹni tó ti pé lórí wọn wúlúwúlú ara wọn eruku kí ni wọ́n wá náà ní àforíjì wọn lọ́wọ́ báyìí wọ́n lè jẹ́rìí sí pé mo ti foríjì wọn. subhanallah tó eléyìí lọ́ba ìjọba èṣù nínú jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní kò tó jọ kò tó ọdún léyà tó eléyìí jẹ́bi tá a dùn lónìí láti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àti ń bọ̀ láti bẹ̀rẹ̀. eléyìí fi hàn pé ọlọ́run bá wa òun náà lọ́ba tí dẹ́dà òun náà lọ́ba tí sẹ́sà òun náà lọ́ba tí fún tó bá fẹ́ lábìlọ kí máa gbé nǹkan kan ga lórí nǹkan kan bọ́ba ti ṣe fẹ́ ẹnì kò sì tẹ́rù ti sọ fún pé báwo lẹ ti ṣe báyìí bẹ́ẹ̀ ṣe báyìí ọlọ́run adáàbò tó ọ̀rọ̀ wa sí dáadáa sí ọlọ́run bá dákun ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ lórí ara wa ràn wá lọ́wọ́ lórí ẹ̀mí wa tí wàá lọ́kàn lẹ́nu tó máa tẹ̀lé tiẹ̀ tó sì máa tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله إلى الله